ẹ̀dùn ká má parọ́ tẹ́gan ní ẹ̀ ẹ̀dùn àà bójú ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni irun ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ń sọ̀rọ̀ ẹsẹ̀ gan ò gbẹ̀yìn ẹ wo ẹ̀dùn ẹ̀dùn ká má parọ́. o ṣe nǹkan o ṣe gọdẹ. ẹ ẹ ẹ wá ẹ bá mi ṣe báyìí. Ah. <laughs> ó ti o bó ṣe ń bẹ̀rẹ̀ rèé o kì í dẹ̀ dédé bínú nǹkan kan ló máa ń fà o yẹtí mi kọ́ ni mò ń wò létí yín ṣé ẹ mọ̀ pé mo ti máa sọ fún yín pé ó kù díẹ̀ káàtó fún yín nípa kéèyàn ní tẹ̀lọ́rùn. tọ́lá tọ́lá. yínká má pohùn má gogo mi lẹ́nu jẹ́ wí tèmi o. áá ah, ah, mo ra bàtà tí wọ́n fún wọn kẹ èwo ni kéèyàn má tún lámòjú kúrò níbi nǹkan tèmi kí n tó bọ̀ nǹkan sílẹ̀ báyìí kíá ẹ ti máa gbé ìwọ̀ ṣọ́ máa ń sọ ẹran mẹ́ran kíkan kankan pa ni. báwo ni mo ṣe máa forí ṣe fọrùn ṣe fún yín tẹ́ẹ̀tù ní ìtẹ́lọ́rùn kò dé sí nǹkan méjì tó ń fà jojú kòkòrò lọ ìbá tẹ̀ jẹ́ pé ẹ mọ nǹkan òun lò ní ìlò tó máa wùyàn ṣebí ìbá da. tọ́lá tọ́lá kí ni tí gbogbo pálapàla yìí wo ibi tá a bá pè lórí èèyàn kò kí fi ń tẹ̀lé o ó ṣe máa sọ̀rọ̀ sẹ́gbọ̀n ẹ̀ báyẹn. Mm. wo kẹ́gbọ́n mi náà yé wúwa abónìkan ṣé bí o ṣe dáa a kí ló dé tẹ bá máa jẹ èmi ni tẹ bá máa mu èmi náà ni kí má ti bọ nǹkan sílẹ̀ kíá ẹ ti máa gbé wọ̀ á ẹ wò ẹ̀gbọ́n mi mi ò fẹ́ràn kí n máa sọ̀rọ̀ sí yín o tẹ́ ẹ bá kí yẹn bẹ̀rẹ̀ báyìí gbogbo nǹkan mi tẹ́ wọ̀ ní kẹ́ lọ bá mi bọ́. tọ́lá. lọ́gọ́ báyìí. tọ́lá. wo tínú bá bí mi màá sọ̀rọ̀ sí wọn o nǹkan tí ò jẹ́ olórúkọ méjì kò dáa ni ah, ah, téèyàn bá léyìn ò sọ̀rọ̀ wọ́n ṣàmà tọwọ́ bọ̀yàn lẹ́nu ní ṣá kí ló dé mi ò torí tiyín wáyé kẹ́ ẹ ṣé téèyàn ò bá lówó lọ́wọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ ìyẹn ni kó má mojú kó má mọ́ra ni ẹ wo ẹ̀gbọ́n mi mi ò fẹ́ràn kí n máa sọ̀rọ̀ sí yín o. Cheers to a perfect relationship. Cheers to a happy life. Cheers to all the beautiful things in life, including women because they complete us. Yes. Cheers. Cheers. Màá pè é, nọ́mbà And then tó bá lọ, o ò ní pìkẹ̀. avoid ọkọ tí Olayemin cheats. He's cheating on me. Ah, uh, I know. Marriage ọjọ́ wo síjọ́ wo? Ìwọ ni obìnrin tí wọ́n máa jẹ́ kó bú àwọn obìnrin tó kù. You are very useless. I'm sorry. We can't do this anymore. I love spending time with you. Are Ẹ̀yin ni nílò ìbò wa. meet up tọ́pẹ́. Nice meeting. odò ẹlẹ́wà tútù bí ọṣẹ pupa yẹmi abaṣọ ṣe déédéé ara. love is sweet o. open your eyes. báwo ṣe máa mú wa oníhòòhò báyìí. kiss kiss. gbogbo èèyàn ni wọ́n rò pé ìdílé aláyọ̀ ni ìdílé ẹ̀. ẹ̀sùn ìdílé aláyọ̀. fẹ́ má pè mí ní bébì mọ́ mi ò kí ń ṣe bébì tó bá pè mí bébì sí kí n affect mi kí bẹ̀rẹ̀ sí máa wà bí ọ̀dẹ̀ kí máa wà bí ọmọdé. but kí ni. ṣé mi ò mọwọ́ tó yàtọ̀ sí tòsí àbí mi ò rójú àgbèrè òṣìṣẹ́ fi jọ wúra yìí. tẹ̀kídé sọ mọ̀ pé aráàmù nìkan tó ń ṣe eh, eh, aláàlú kí wọ́n máa fojú burúkú àtọ́jú àgbèrè bo ìyàwó oníyàwó. ṣé òkè lóko ni mo lóko ni ẹwọ lóko má ṣe bá tọ̀. ní seven a.m. prompt kí ló ṣẹlẹ̀. three. hours. respect and freedom. respect and freedom. Yeah, yeah. Tí ayé bá Ah. ṣé lé ẹni àbọ̀nà ẹ̀ in short èmi ni mo get number ẹ̀ fún. ta lélẹ̀. ọba. kí ló ṣe yín òun lẹ́yìn jókòó síbẹ̀ ń sìn ẹ ṣe bí ẹni tọ́lọ́run ti gbà fún tán ẹ ṣe bí ẹni tí ò ní ṣòro rárá ẹ ṣe bí ẹni pé yìí ni assistant ọlọ́run ẹ jókòó síbẹ̀ ẹ ń sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ kí lẹ́yìn ní nọ́mbà mi fún ṣé mo mí ni ṣé mo mọ̀ yín rí ni ṣé mo mọ̀ lẹ́yìn ni ṣé mo gírámù mi ni ṣé mo dádì mi rí ni ẹ mọ̀ mí ni kí ló ṣẹlẹ̀ gọ̀. òtítọ́ òtítọ́ òtítọ́ kò sí wàhálà kí ni nǹkan tó fẹ́ ṣé mo fìwé pè yín ni ẹ wá máa lọ lẹ́yìn o ẹ wá máa lọ o ẹ má bàyé mi jẹ́ o. it's okay it's okay you heard her right she said she doesn't want to see you so ẹ palẹ̀ mọ́ ẹrù yín báyìí kí ẹ máa lọ káti ẹ̀ ló fẹ́ rí yín sí ni màá ní kí n ṣe yín lálejò bóyá kóòkì ni àbí bóbò ń bára fún yín bọ̀ kò fẹ́ rí yín sójú ẹ palẹ̀ mọ́ báyìí kẹ́ get out. who's this guy? I know him. try come to my bed tó bá bí ẹsẹ̀ kan sí tó ń bá bí ẹrẹ pẹ̀lú pẹ̀lú kọ́ mímú ẹ̀ máa bẹ́ẹ̀ tó ń sọ mo rò pé òṣùnú sá tó bá gbé tó bá wọlé kó pèmí lọ́mọ àlè mo rò pé ó yà wèrè sá ó yà wèrè sá ó dẹ̀ gba ló máa bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ ó dẹ̀ wà ń rọ́bọ̀ mo rò pé òṣùnú sá wọn fà mí. ẹ máa ọ wúwo ọtí báyìí tó gbé ẹ tí mo rò pé ó yà wèrè má lo méjì má lo méjì ẹyọ kan ti da ẹyọ kan ti da ẹyọ kan ti da ẹyọ kan ni ṣé mo lè dáta ni mú. òun ele. ẹ no, no, no, no. ah o tún fẹ́ yẹlé ẹ ẹ. kí ló dé ṣé wọ́n ń báyọ̀ tán kọ́ fàyọ̀ ń tàn ya ni kí yé pé mi ò lè sọ̀rọ̀ látọjọ́ yìí o kí yé pé mi ò lè sọ̀rọ̀. so n tẹ́ ǹ sọ ni pé ẹ ti believe gbogbo táwọn ọmọ yìí sọ. mi ò ṣe ní believe àwọn kọ́ ni wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ni period tí wọ́n ń sọ yìí ni time tá à ń face crisis láti clear àwọn goods wa. didn't you take your own money? ṣẹ́yìn ògbówó ti yín? ẹ́ ilẹ̀kùn tí ikú bá tì ebi ló lè ṣí àwọn ará bíi they have been working for six months kò sówó kankan wọn ò gbowó oṣù kankan and they are uh, uh, wọ́n tún ń gbìyànjú láti ẹ̀tún láti rí mi you you are trying to gatekeep them. mi ò dé gate crash. you did. ah ngbà ti o ń ṣe pé ẹ wo iṣẹ́ ọ̀tọ̀ politics ọ̀tọ̀ tí politics ò bá ṣe ṣe máa ń o mo pé mo fẹ́ sìn ni o. and i'm doing my best o. ooo ah, gbadé gbadé ọ̀rẹ́ ni o adẹ̀tí ti pẹ́ o mo rí i wípé o bá mi tún mi ṣe pẹ̀lú gbogbo àjọṣepọ̀ tó wà láàrin wa ni mo ṣe entrust iléeṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ o tó bá jọ o ṣe ká lè rí o. anyway màá try láti mo ṣe máa sort wọn out. please go one month or two months. no no it's not all about one month or two months no no no go and pay there the company is owing these people six months salary so go and pay them go and get it sorted sort it out. anyway I'll try my best. Uh, please do do. kane what happened dad what's wrong with you some guy dad what did he what, what did he do to them i didn't do anything look how close dad you must have done something no no dad ah oh shit no. I cannot even have five large or I don't know, I'm fed up with this country, Dad. I don't stay here no more. I want to go back to you. kai me kai ṣé wọ́n ń báyàn tán kọ́ fàyàn ń tàn ya ni kí yé pé mi ò lè sọ̀rọ̀ látọjọ́ yìí o kí yé pé mi ò lè sọ̀rọ̀. so ah, ntẹ́yìn sọ́n sì ni pé ẹ ti belief gbogbo táwọn ọmọ yìí sọ. mi ò ṣe ní belief àwọn kọ́ ni wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ni. píríọ̀dù tí wọ́n ń sọ yìí ni time tá à ń face crisis láti clear àwọn goods wa. didn't you take your money? ṣẹ́yìn ò gbowó ti yín? ẹ́ ilẹ̀kùn tí ikú bá tì ebi ló lè ṣí àwọn ará they have been working for six months kò sówó kankan wọn ò gbowó oṣù kankan wọ́n tún gbìyànjú láti ẹ̀tún láti rí mi you you are trying to get keep them. mi ò dé get crash. you did. ah ngbà tí wọ́n ṣe pé ẹ wo iṣẹ́ ọ̀tọ̀ politics ọ̀tọ̀ tí politics ò bá ṣe ṣe máa jùlẹ̀ o mo rò pé mo fẹ́ sìn lú ni o. and i'm doing my best o. ah ooo gbadé gbadé ọ̀rẹ́ ni wá o adẹ̀ ti mọ́ra ti pẹ́ o mo rí wípé o lè bá mi tún iléeṣẹ́ mi ṣe pẹ̀lú gbogbo àjọṣepọ̀ tó wà láàrin wa ni mo ṣe entrust iléeṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ o tó bá jẹ́ pé nǹkan tó máa dàrí tápá ò bá ṣe tápá ò bá ṣe tán ó ṣe ká lérí o. anyway màá try láti mo ṣe máa sort wọn out bóyá one month or two months. no no it's not all about one month or two months no no no go and pay there the company is owing these people six months salary So go and pay them. Go and get it sorted. Sort it out. Anyway, I'll try my best. Uh, please do. Do. Kenny. What happened? Dad. What's wrong with you? Some guy died. What did he, what, what did he do to them? I didn't do anything. Look how close that. You must have done something. No, no, Dad. Ah, ó ṣe nǹkankan. No. I ló tán á fa ìlàjọ yá ṣe gbogbo ẹ̀ I don't know, I'm fed up this country, Dad. I don't stay no more. I'm gonna go back to you. Kẹ́mi. Kẹ́mi. mi tó mi ibi ló wà. kí ló dé. o ò tí ì gbọ́ àbẹ ti dídí. kí ni. ọ̀dọ̀ ìyá àgbà mo ti ń bọ̀ o. dámiláre ti yá wéré. ok. Ah, tómi ṣó gbọ́ nǹkan tí mo sọ ni àní dámiláre dámiláre tiẹ̀. mo ló ti ya wèrè ṣó gbọ́. dámiláre tiẹ̀ á ya wèrè ṣé nígbà tó dẹ̀ ti wá sọ yẹn sìn báyìí kí n lọ kó sókun àbóhùn nìkan ló máa kọ́kọ́ bugi jẹ ni kókò eh! sí wèrè káàkiri ni ṣe wàá kó gìrìgìrì bẹ́lẹ̀ dànù. kò yí ẹni àní dámiláre dámiláre tó ń fẹ́ dámiláre. tó bá ka ẹ lára gbé lọ sáró fúnra rẹ̀. Uh-uh. ìfẹ́ bí ṣe. látòdì ọ̀run wáyé ni o. ìfẹ́ wa látòdì ọ̀run wá. ìyọ̀rọ̀ bẹ́ẹ̀ wá látòdì ọ̀run wá. ìfẹ́ wa látòdì ọ̀run wá. ọmọ kẹ́hìndé nínú onílé ju òwe fún òjò lójú mi ìyá ẹ̀ ẹ̀dùn tó ń gbórí igi réferéfe ọkàn bá bí èjì ló wọlé tàn mí ọmọ tó fi lé olówó sílẹ̀ tó wá yalé alákìsà tó wá salákìsà tó nígbà aṣọ what is the problem darling. Baby, what's the problem? Mom, mm? I really love this girl. I know. I want to marry you, Mom. I know. I know. You love her. You can't force love. She doesn't want to marry you. So what are you going to do? Love is something natural that you don't even have power over. And it takes two to tango. It's not just for you alone. You have to be for both of you. I want a lady a woman that will not be able to do without you, a woman that will be there for you for life. That's a woman you need, a woman that will love you with all your flaws. That is who I want for you and who God wants for you. So forget about her. When the time comes, God will give you your own woman. God will put you to sleep and take that one ribs out of your ribs and use it to make your own woman that will live with you to the old age, that will give me my grandchildren, and my grandchildren will give me my great grandchildren. Omuni Brady, to one few one more lashako. ọláṣàkọ. I know you don't like me calling our Omuni Brady, but that's the bitter truth. Please, ọkọ mi. How are you? Fine. Wọ́n ló fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni sà. Okay. Ẹ mo fẹ́ ní pé kẹ́ má bínú sí mi gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ni. Okay, àwọn bí nǹkan wo ló ṣẹlẹ̀ lánàá? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá pé kẹ́ má bínú. Well, tó bá yẹ kó tiẹ̀ ni kò sí problem, ṣé nǹkan tó kà fẹ́ sọ náà nìyẹn? Ah, rárá o ẹ mo fẹ́ sọ fún yín pé kẹjọ kẹ bá mi sọ fún bọ̀dá yẹn pé mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. mi ò understand bọ̀dá wo àti pé kí ló gbọ́ kí ló gbà. bọ̀dá tí wọ́n sọ pé àwọn fẹ́fẹ́ mi yẹn ni pé mo ti wọ́ máa fẹ́ wọn. ó mẹ́rin ti ṣetán láti fẹ́ kẹ́ni. yes bọ̀dá kẹ́ni o ti ṣetán láti fi kẹ́ni ṣe adé orí ẹ̀. jọ má bínú ṣé ó wá láti inú ẹ ni àbí wọ́n fún ẹ ní nǹkan pé kó wá fi bẹ́ mi sọ̀rọ̀ kó lè affect òun. à irọ́ kò sẹ́ni bọ̀dì tó sọ̀rọ̀ ọkọ fún mi mo kàn mí kan tẹ mọ kan tó ṣẹlẹ̀ ojú mi kàn clear ni wọ́n á rò pé kí ni mò ṣe pẹ̀lú dámiláre tí ò ní ìkọ̀kọ̀ nígbà tí irú ọ̀nkún yẹn dẹ̀ ní àwọn fẹ́ mi and it's okay mi ò tiẹ̀ mọ̀ mi tiẹ̀ dẹ̀ wá láìkí dámiláre bẹ́ẹ̀ yẹn náà so mi mọ nǹkan tó ṣẹlẹ̀. rádaràda ló ń ṣe pẹ̀lú ẹ̀ látijọ́ ẹ eh, because ẹ máa jọ máa fi pọ̀ ló pè ẹ máa máa kó ṣì bọnú ara yín ó lòṣì ni wọ́n ó lòṣì lóhun kò sí nǹkan kan tẹ́ fẹ́ bínú ọmọ tẹ́ máa sọ lórúkọ tó lòṣì lọ ẹ ah. ẹ eh, don't say ah. ah tó bá ṣe àmúlẹ̀ ah, tìkíní bó ẹ lọ fún because òòrùn bó ṣe kó òòrùn tẹ́lẹ̀ nígbà tí irú àwọn ọmọ ọba ọmọ ọlá ọmọ yìí tán bá ẹ sọ̀rọ̀ let me tell you one thing sori socks ẹsẹ̀ um, kẹ́ni tán bá tà ó máa bọ́ ìwọ àti dámilára yẹn ó máa bọ́ yín for seven months owó oúnjẹ yín oṣù méje ọlọ́run kò dáa fẹ́yìn méjì rárá bọ́ ibi tó máa ti dáa fún ẹni kó rí òun kó fẹ́ kó wá bọ́ láti ẹ lára kó bẹ̀rẹ̀ sí lóǹkan. bí ìgbà wo lẹ́rùn òbí aká lọ bá wọn yẹn. okay ó yé mi ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ní báwo bó ṣe máa ń jẹ́ um, jẹ́ kí rí kí ṣàlàyé fún un tí n bá ti ṣàlàyé fún un tó bá sọ fún mi àwọn lẹ́yìn náà. ẹ̀bọ̀ òun kú ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn pọ̀ o. pé òrí jàjẹ ilé ni ìpìlẹ̀ náà máa rí kó tó di pọ́nmá rẹ̀ tó ń ṣẹlẹ̀ gangan pẹ̀lẹ́ ọlọ́run á yín láti ó tiẹ̀ ti débi ìtọ́jú báyìí wá tiẹ̀ lè máa lo week bone straight wà. Dad, what is it? Sanjay. <sighs> What's wrong this? you? just not happy, man. Oh, this, a girl. I can't stop thinking about her. Oh. <sighs> oh. Yeah. Look into my eyes and convince me that you love her. <laughs> Sanjay. Let me ask you a question. Okay. Since when you've known me, have you seen any girl? No. Apart from this girl, right? Yeah. So that should answer your question. Okay. I have good news for you. What is it? I just spoke with the girl. And um, <laughs> Come on. <sighs> She said yes. <laughs> Don't put it my leg, man. No, I'm serious. You're joking. I swear, I'm serious. Like, seriously, I'm for real. Wait, wait, wait, wait. <laughs> for real, for real. Okay. Yeah. Can we go there right now? And uh, no. Though she's waiting for you, but not today. Come on, man. Come on, surely we can sort something out right now. Let's make it tomorrow. Oh, cool. That, that's no problem. That's no problem. Are you not okay? Now I'm okay. I'm okay now. I'm okay now. Don't worry, I'll finish everything. Uh, Yeah, Tọ́mi, kí ló ń bọ obìnrin láì kó máa kàyàn lóhùn? Kí ló dé? irú àrífín parapara tá à ń sọ fún náà nìyẹn bó ṣe ń dá obìnrin tó a ti pẹ́ lé náà jẹ́ níyà á pariwo pariwo kò ní dáhùn ló. èwo ló fariwo. ni mo fẹ́ kò ní nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀ ní oúnjẹ tèmi ńkọ́. Ah, ah, oúnjẹ báwo kì í ṣe ìsìn ilẹ̀ rán wọn lẹ́wà nísìnyí tẹ fi búrẹ́dì jẹ èmi ti oúnjẹ yín kúrò ní oúnjẹ tèmi ń ó ṣe kí ni má yìí ṣe rékeré o ẹgbà ẹgbà búrẹ́dì èlò búrẹ́dì èlò mo rà búrẹ́dì kí mo ṣe mú dé tí mo ṣe fún báyìí ṣe ó di pẹlẹbẹ ni mo fi rónú ni o. ẹ fi búrẹ́dì three hundred naira rónú ẹlẹ́wà àmọ́ sọ̀rọ̀ owó èló lówó owó kọ́là ń sọ yìí àti búrẹ́dì wọn tó nǹkan mo ti fún báyìí ṣe ló fún mo fi ronú ni o kò sí ìrẹ̀kan nù mí torí tí mo jẹ búrẹ́dì tí mo jẹ mo fi ronú ni o mo fi búrẹ́dì ronú ni o tó bá jẹ́ kó yóò gbé mi ọlọ́run jẹ́ odòpó o bá a ṣe ń pariwo mọ́ra wa yìí ó níyì o ìjọ tẹ́nìkan bá lè pajú dé pa inú wa ọlọ́run fi wa wọn ra wa o látò mọ iye ara wa o dákun wọlé bá ń gbé ẹ̀bà kó jẹ́ ń jẹun. kò sóúnjẹ mi ò ẹ ti jẹ ẹrí bí búrẹ́dì yẹn ṣe ga tó ni hmm. ẹlẹ́fì yẹn rónú àwọn ọmọ mi tó kiri ẹ lọ tán sọ̀rọ̀ ajé lọ àwọn ni mo sóúnjẹ ẹlẹ́dẹ̀ tán máa wá jẹun. táwọn bá dé ó sóúnjẹ tiwọn ẹni tó ẹ̀mí tó wà ń dé ni ó tọ́jú o ẹ̀mí yìí tó wọ́n ṣe ń wé ó wúlò fún ọjọ́ bó ṣe ń rò lọ wọlé bá ń gbé oúnjẹ jẹ́ kí n jẹun lọ dáná mi fún ọmọ tiẹ̀. mi ò dáná kankan èmi tí mo ti kiri lọ látàárọ̀ tí mo dé tí mo wá ṣoúnjẹ ọ̀sán. yóò dáa fún mi náà ní gbẹ́rẹ́. ẹ lè ẹ gbẹ́rù yín dórí. wọlé bá ń gbé wa mi ò ṣoúnjẹ o tèmi nìkan àtàwọn ọmọ ni mo ṣe bó bá dalẹ̀ jẹun wọ́n a máa fi irú ẹ̀ ṣàwàdà sí ẹ̀mí ìṣeré kéré. yóò ṣàwàdà mi gan ṣeré èmi gan bá jẹun tó ń sì mú lọ sùn. Ah. ẹ mọṣẹ́ tí mò ń ṣe ni ẹ jókòó síbi ẹ máa mọ ògógóró ẹ lọ máa ta. ògógóró máa kọ mo máa fi ń ṣàdúrà ni. ẹ wo ẹ máa jókòó ah. tó ń bá kù yìí kẹ sùn. irú alákòóbá obìnrin irọ́ ló pa irọ́. Dad, you no seen anything. Kenny. Yes, Dad. You see, I'm trying to be very careful. I'm skeptical about your decision. Why? Are you sure you really love her? Yes, Dad. I, I love this girl. You love her so dearly? I love her very much, Dad. I see. Um, your mom will be complaining about me not having a girl that I'm talking to. Now that I finally found the one that I really love so much, like, I would like your mom to support me with this girl. Like she's caring, she's amazing. From the moment I saw her, I knew she was the one for me. That I would like your support. I want, I want this girl. That you want her. Yes, Dad. You'll be very comfortable to settle down with her. A million percent. It's a choice. <sighs> She's for me, That I could, I could feel it. I say, have you been to her house? No, Dad. Have you met her parents? No, Dad. You haven't? I say. And um, you are very, very, very sure that she will be a, a, a wife material. Yes, Dad. From the way she spoke. Okay. If that is what he wants, good. Hmm? What's her name? Her name is Tommy, Dad. Tommy? Yes, Dad. Okay. Okay, like I said, if that is what you want, I'm, I'm fine. I'm fine. Um, maybe you have to tell her to see me. Let me so assess her. Mm -hmm. Let me assess her. Okay. All right. bọ́bá ti ẹ wà jẹ́ pé mo sì ọ bọ́bá ti ẹ wà fìyà jẹ yẹn ọba fìyà jẹ mí èmi ni ó fìyà jẹ kí ló dé tó wá ti bí ọmọ mú mi. Ah ìyá yìí ìyá yìí padà kọ mọ́wì bẹ́ẹ̀ mọ́ o òdì àdáni o wọ́n ẹ̀ wí báwọn ní ìbáyìí o èèyàn sọ̀rọ̀ òdì síra ẹni ní ìbáyìí o ara rẹ̀ ọ̀yà nígbà wo níwọ̀nba àgbà tó ti gbé ilé e àgbà yìí ara rẹ̀ ọ̀yà ọgbẹ́ tọmọ dáhùn ní kó o gbé dé ìbáyìí bó ti wà yọ gbàdúrà lágbára àwọn òní. àṣẹ o àṣẹ. èmi ń bọ̀ wá ní yọ gbàdúrà. ọ̀rọ̀ pẹ̀sẹ̀ o. àṣẹ ọ̀rọ̀ pẹ̀sẹ̀ ti dùn. dámiláre ẹlẹ́mu ní ìjòkó ajábìlì ajábìlì ní ìjálẹ̀ kókó. ta ló ń ṣàlàyé fún ta ló ń ṣàlàyé fún kó jẹ́ ká kó jẹ́ ká rọra gbé mọ́tò yẹn wọnú rẹ́sítọ́rántì jẹ́jẹ́ ó fà kékeré kò dá mi lóhùn. yóò dọ̀ lóhùn yóò dọ̀ lóhùn. òun lọ̀rọ̀ délẹ̀ tán sí wọ́n ti buṣu sínú radiétọ̀ báyìí. má bínú má bínú sọgbọ́n ọkọ mi wà ah, sí nǹkan o. Ah, èpè òun àṣẹ ní ah, ìwé tọ́lá lórúkọ àpàṣẹ ìkà ọ̀mẹ̀sí lórúkọ àpèpè táwa lẹni tó dánrú ilé ìwòsàn ọmọ kékeré yìí o olódùmarè ayé anamọ́náyé ana àgbàlagbà tára pòròpòrò ayé ẹ dákun ẹ mọ́ náà mi o ayé bẹ́ẹ̀ bá dòyìn kẹ́ ẹ mọ́ ta mí bẹ́ẹ̀ bá dòdò ẹ mọ́ gbé mi lọ bẹ́ẹ̀ dògè mi kẹràn ìyá mi jẹ́ ó láti á ṣe lórí ọ̀rọ̀ ọmọ ìfá ìná ayé ọmọ ọmọ yé èèyàn. mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ní tí àwọn onílẹ̀ tó yé mi ní pé bẹ́ẹ̀ ti gbé wọ àyín báyìí ara rẹ̀ ó yà lọ́ọ́ gbàdúrà dáadáa. nígbà wo. níwọ̀nba àgbà tó o ti lè gbé dé báyìí lọ́ọ́ gbàdúrà. ṣé yọ gbádùn yọ gbádùn wọn ò sọ gbàdúrà gbádùn sórí ìgbà tí bá dé rúbojú àbá ọgbẹ́ ọkàn ẹ pọ̀. àní ọmọ sọ̀rọ̀ bá mọ̀ ọ́n sùúrù ni ẹ ṣe bá dánú wáyé o ah, oh. ní tí ò yá wa ó yé òun bẹ́ẹ̀ni ara rẹ̀ ó yá o. àṣẹ o ẹ ṣé mo dúpẹ́ o. wọ́n ti ń ṣàgbówó fún un lọ́wọ́ tó bá mú yún náà ara rẹ̀ ó balẹ̀. kò burú pé ṣe bẹ́ẹ̀ ẹ mm, kú jókòó. Ah. ẹ má sunkún mọ́. ọgbọ́n. Ah. ṣé ẹ gbẹ̀rẹ̀ sí. Ah. èmi kọ́ ni ń gbà wọ́n. àní ẹ ṣe sùúrù. bàbá mo ti lọ sódò mo ti wẹ̀ ìbéèrè náà dá ọtí wẹ̀ o lè wọlé kọ̀ para. orí rẹ o. àmọ́tù àmọ́tù tó bá bọ́ ò lè fọ́ ọba bọ́ọ̀lù ò lè fọ́ àmọ́ mi yìí mọ́ mi yìí jẹun lọ lọ lọ para. kí lè ń ṣe yìí fún bọ́mọ ìtura yìí ó pọ̀ jù báyìí lọ lára rẹ̀ gbà kan ò ní tí ń balẹ̀ dáadáa. Ah! mo ti gbọ́ ó balẹ̀ dáadáa bí ti ń ṣe náà ó ti balẹ̀ dáadáa mi ara rẹ̀ ti balẹ̀ dáadáa mi. yóò díẹ̀ díẹ̀ náà ni ó balẹ̀ tán ó ti yé mi tán ó gbádùn ẹ̀yin ni kẹ́ ẹ ṣe sùúrù. ẹlẹ́mọ̀ níjògbó ẹlẹ́mọ̀ níjògbó ajagunà jagunà níjà lóko èyí láyé ìdúgbòrò ah. kí ìsàwọ̀ òye kágbó ẹdẹyẹ bàlùbàlẹ̀ abẹ́ẹ̀tì ẹláyé yín bàjẹ́ náà ẹlẹ́ǹtẹ́ àbáyé ẹ̀jẹ̀ lẹ́wọ̀n àkiri mo lẹ́ẹ̀lì ráyé ọmọ ìbàjẹ́ o. àṣẹ o àṣẹ àṣẹ. torí ẹ̀fun ní bayé oṣù jẹ́ oṣù ní bayé ẹ̀fun jẹ́ o ah, àtẹ̀fún àtọ̀sùn èdú ní bayé wọn jẹ́ papọ̀ káyé rẹ̀ òtúkọ̀ bá ìrẹ́rọ̀ fẹ̀ rógun gbò náà ẹyọ pẹ̀sẹ́ǹtì gbé. àṣẹ ooo. Hmm, tútùtùtù tútùtùtù kọ́mọ ọ̀rọ̀ pẹ̀sẹ̀. àṣẹ àṣẹ omi ara rẹ kọ́mọ bọ̀jà. àṣẹ ẹ̀jẹ̀ ara rẹ kọ́mọ gbòdì. àṣẹ kọ́mọ bọ̀jà kọjú ọ o. àṣẹ ọ. àgbo rẹ ọ̀dà wọn bá gbàgbó jáde tán ní ìsìn tó mú yọ balẹ̀ yóò sùn ni. yọ balẹ̀ yóò sùn ni. yóò hmm, sùn ni. Hmm. ẹ wá tú okùn ìkó lọ́rọ́ rẹ o rooms mélòó lẹ gbà ní hotel. yẹn. Ah, honorable gbogbo rooms yẹn la book. gbogbo ẹ̀ pátápátá yàrá mélòó ló wà ń bẹ̀. Ah, yàrá tó wà ń a máa tó forty five. Hmm, hmm. ok yàrá wà ok iṣẹ́ tí mo ní kẹ́ bá mi ṣe ń kọ́ tilé àwọn àna. Ah, yes sir um, actually sir mo discover pé àwọn people yẹn wọn ò ṣe nǹkan tó tóbi bẹ́ẹ̀ yẹn rí wọ́n á wò pé ti bá dáadáa wọn kọ́ máa lọ dójú tì yín nírú ọjọ́ yẹn sá in fact mo sọ fún bàbá yẹn pé bí atọ́ bá lè kun ilé yẹn gan á tún jẹ́ kí bẹ́ẹ̀ yẹn wà more beautiful lọ́jọ́ yẹn sá so but mi ì fún wọn lọ́rùn lẹ̀. Um, owó tẹ kó fún mi náà dẹ̀ sì kú díẹ̀ lọ́wọ́ mi ọtí bá ní ìdìmọ̀ màá jẹ́ kẹ́ gbọ́ sá. ó dà kó burú um, ẹ ṣe ẹ̀yin náà àṣerú ẹ̀ fọmọ lágbára Ọlọ́run àdéjọ fúnra wa that's okay ń bọ̀ ẹ jẹ́ kí n. èló change díẹ̀ náà ni sá. èló ni. we have two million sá. ok jẹ́ kí n pe. Okay.

good one mi fẹ́ mo fẹ́ hot one hot tea. five thousand nílé kó fi kún owó tí ẹ̀gbọ́n ẹ pa tó máa kó lọ sí bakery kẹgbà bread tẹ máa tà ń rọ̀lẹ́. three thousand lélẹ̀ wàá kó lọ fún ìyá àṣàbí alájọ so mọ́mí tí bàbá ìyá Ṣàbílé ṣé kí kó fáwọn tí bàbá ń lé ọmọ àfi fún ọ tó bá ti dé. tó bá ti ń lọ lọ́nà oníbàárà tó bá ti pàdé lọ́nà òun ni kò kó fún bóyá kówó mi padà wálé fún mi ò má yọ̀ wá. tí bàbá wọn lé náà mi ló padà lọ ni mo ní pé. Ah, kò sọ ara ẹ lọ́sàn-án yìí o. kí ló dé tẹ̀ ń tagbo kan nínú ilé aago ọwọ́ mi mò wá látàárọ̀ tí ìwà mi lọ́lọ́run wò tó fi fọmọ wa lọ́kọ tó fún tó bá jẹ́ wà tiẹ̀ lọ́lọ́run wò ni kò lè fún wa nírú ọmọ tó fún irú ọkọ tó fọmọ wa bíríkìlà kan tóòrùn ti pa orí ẹ̀ tàbí mẹ́lẹ́kálíkì tí ọ́ọ̀lì ti dà sórí ẹ̀ tó ti dúdú lè bá fún. ìdákẹ́ ìsọkúsọ ọlọ́run á rorú ìwà tìyín yìí tó bá jẹ́ rúwà tìyín lóró á mà fún wa á fún nírú ọkọ bíi tìyín mà ni. ẹ̀yin náà ni ha ẹ ti mọ̀ pàjìfẹ́ ni. wà wọ́n ní ọ̀dájà gbàyànjì èyí tó wọ́n ní ṣìfù kówó kan wá lánàá ẹ̀ sì sọ nǹkan kan fún mi ah, ṣé ló yẹ kó kó lẹ̀kọ́ nípa kó mú tiẹ̀ kámọ̀ bá sì ṣètò nǹkan tá a fẹ́ ṣe kémi wọn ṣètò tèmi bẹ́ẹ̀ ni jẹ́ àmọ̀ bá ṣe yanjú ẹ̀. wá ah, ah, mo ti sọ̀rọ̀ òsì fún mi lẹ́sì ó wá dìde fún bí bàtí láyé atẹ́gùn bá gbé láyé náà ilé iṣẹ́ ọ̀dà kun dá. ẹ jù mí lẹ́rẹ́ jẹ́ wọ ọmọ eléégún fún yín o. owó kọ. eléégún obìnrin mọ bùrọ̀ ti tó bọ̀rọ̀ owó bá ti délé báyìí yóò da gbogbo ẹ̀ sí ìbínú yóò máa lágídí àjọ pé eléyìí ò lè dáná o kò tiẹ̀ fún mi one thousand kí n rí nǹkan fi ta lóto tí mo fẹ́ lọ ta bóyá àbá tó jẹ sí àwọn ọ̀rẹ́ bá tún ṣe fàájì rẹpẹtẹ. <laughs> ọ̀rọ̀ ìfẹ́ ọ̀run wáyé jù. Kenny, what's funny now? Uh, yes, music, ti gbà so kí ló wá funny. Kenny, stop it. Kenny. Kenny. Kenny. kẹ́ni ah. ẹ gbà mí o ẹ gbà mí bẹ́ẹ̀ ẹja ń relé ẹja àwọn àdàbà dìrò fẹ́fẹ́fẹ́ adífá fún àṣẹ̀fín tí sọmọ bíbí inú ọlọ́fin. lọ́jọ́ tí bàbá ń rùn tẹ̀ tí bàbá ń nara káká dìde wọn ní ká sì fi gbọ́ irú ẹbọ korú kọ́ gbé tutù ọ̀pẹ̀ kó tu kọ́ gbọ́ ká rárá rá fún ọgbọ́ irú orú ọgbé tutù ọ̀pẹ̀ ó wá ń sọ fún ìjà kó o kòkòrò ń jẹ ẹ̀fọ́ di ifeanyị ní kokoro tó ń jẹ̀fọ́ yín ara ẹfọ ìdí ẹfọ yín ní gbé to hmm, tó ń jẹ̀gbá yín ó súnmọ́ gbà ìdí ìgbà yín ìyún ni pé ibi tọwọ yìí ti ń wá ètò súnmọ́ yín dáadáa Ifá wa ní kínkín yín pẹ́ kú oríire Ọ̀rúnmìlà lọ́nà àbáyọ wà hmm, ẹ wá rí yín ìrìn lọ́wọ́ á ṣe kókó torí ẹ̀yin méjèèjì lẹ́rìn rìn ọ̀hún o láàrin ọjọ́ mẹ́ta síra wọn Ifá ní ẹbọ làárù hmm, á ṣe ètùtù ẹbọ kàǹkà tí kagún láyà twenty-five sọ ni pé ìwọ ìyá ọmọ yìí lọ́kọ̀ọ̀kọ̀ gbé ẹbọ yìí. bàbá ó ti yá kí ni mo ṣe ah. ó ti yá. ogun ti ṣẹ́nu ńgbà bọ́wọ́ bá wá gbé tiẹ̀ tá a tẹ̀lé ọ tá a gbẹ́bọ̀ èrò oríta ìpadàbọ̀ bọ́bọ́ wa níjọ́ kẹta bàbá ẹ̀yin náà ó gbé ẹbọ. èèyàn gan ni wàá jẹ́ àṣekágbá Ifá wa fi yé wa pé láàrin ìrìn àjò ọjọ́ mẹ́ta yìí ọlọ́nà àbáyọ wà á sì dúpẹ́ à ń yìnfà Ifá náà ó sì yín Elédùmarè kò jù bẹ́ẹ̀ lọ bí Ifá ṣe wé náà. ahéré la máa yẹ kó ọ̀gẹ̀dẹ̀ ńlá máa yẹ dò òkèlérè ni mí ọ máa yẹ̀lú girigiri ǹjẹ́ ń bolẹ̀ nìgbì àgbọ̀ngbẹ̀wò rè ibire bí kú bá ń bẹ lọ́nà kọ́ yà ẹrú bí afẹ́ ògbólógbó ògúnnugún wọ́n wọlé ayé wọ́n tagbọ́ tagbọ́ ògbólógbó àkàlàmọ̀ gbówó ni wọ́n tagbọ́ tagbọ́ adíá fún ikú lọ́jọ́ tó lòun ọpọjọ́ wọ́n ní kíkú mọ́ pọjọ́ ikú nítorí kíni ẹ̀ yábẹ̀jì ọ̀yà dúró orí orí tata dé yìí wòmí wò ọ gbọ́dọ̀ bójú wẹ̀yìn bó o bá ti gbé sílẹ̀ kan wá kúnlẹ̀ kan bẹ̀rẹ̀ sí fẹnu ara rẹ wúre abánidá kì í bá ní rú abánirú kì í sì bá ní débẹ̀ ọya gbé e sílẹ̀. ìbà yéyeye ò ìbà o. bẹ̀rẹ̀ sí fẹnu ara rẹ sọ̀rọ̀ lórí gbogbo tó o lórí ọmọ rẹ mọ́ kíbi kọ́mọ padà sórí oníbi ẹnu bí ẹfẹ ẹlẹ́mọ lónìí ìtorí ajagunlẹ̀ lónìí ìjàkọ ẹlẹ́mọ tó àjàngele olórí jagunjagun olú ìtorí ni ẹnubodè ní káwọn ogun tẹ̀ sí o ikú nǹkan jà lẹ́ lọ́wọ́ anájọ́ tó gun bá dé anikọ́lọ́sọ́kọ̀ wọn ẹlẹ́mọ tó àjàngele ẹlẹ́mọ tó àjàngele ogun dé o ó ní àbá àṣẹ ni gbogbo tí n lé ní àṣẹ ni àwọn ayé ní kò sọ bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ìyá àbẹ̀jì ọ̀yàdáwí ọ̀kan ọ̀fẹ́ fún un ọ̀yà dìde ọ̀gbọ́dọ̀ bójú wẹ̀yìn o ọ̀yà tọ́ báyìí tọ́ báyìí òjò lọ́fọ̀ oníṣẹ̀mú àkèké fún ìdárúkà adíẹ fún ikú foríjì lọ́jọ́ tó lè gbé ẹlẹ́yẹ bàbá rẹ̀ àdìgbò bọ̀ lọ yàdìgbò bọ̀ lọ ní kí ló bẹ níbẹ̀. atótó mọ lóhùn gbẹdú àgẹrẹ bàbá àwọn òlù ògbìgbì àdé olúfẹ̀ ìkífẹ́ rọ ajá ní ìsàwọ òde ayé àgbò ní ìsàwọ òde àwọn òkú àpòkúpòkúòkú jẹ arígídé èṣù ọ̀dàrà èṣù ní rẹ̀yẹ̀ tó bá rí o ó dífẹ́ fún tẹ́tẹ́ ń jẹ tí ń sanwó ròde ìwéré lé ó bù fọ́ọ̀sì gàgà tí ń sanwó ròde ṣẹ̀rìbògbè òṣù dúró go dúró gbé báyìí ìlú ògo làbọ̀sùn awo. alájà dé. Uh-uh. ǹlẹ́ o ọ̀kàrẹ̀ igúnnugún sáré kọ́ wá gbẹ́bọ awo ètì ẹ̀ parada ṣé gìràgìrà kọ́ wá gbẹ́bọ awo ọ̀ya súnmọ́ bẹ́ẹ̀. <laughs> ọ̀kàrẹ̀. wọ́n ti ẹ̀ tó bá délé ṣe wá ọmọ tó ṣe ara lọ́dọ̀ ẹ̀ sọ fún ìyá ẹ̀ kó wẹ ẹgbẹ́ méjèèjì tó bá ti wẹ̀ ṣe omi yẹn kó wá fi wẹ̀ fún ọmọ náà. má lọ àlọ́ ìyá. ọkọ rẹ ẹgbẹ́ ti fin irun mọ̀lẹ́ ti gbẹ̀bọ̀ rẹ̀ ọ̀yà tọ́ ọ̀gángan dandan báwo yìí irun mọ̀lẹ́ ayé ẹ̀ ṣe o ẹ̀yin aláṣẹ kù wọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ètì ẹgbẹ́buwáwo. gbogbo òdò pẹ̀lẹ́ ìnàkí ẹgbẹ̀rin àgbàdo àgbàdo ẹgbẹ̀rin lórí ọmọ ọlẹ́rìn àjò níbi ẹgbẹ́ tó kú ọwọ́ níbi ẹgbẹ́ tó kú ọmọ. mo kàn fẹ́ kó mọ̀ wípé sábà ní ká dijú fi kọjá ìgbà tí èèyàn rí máa fi kọjá lọmọ wa lára a ìwọ kọ́ ni bàbá àwọn ọmọ mi you have just two weeks láti kúrò nílé. wà á jẹ ìyàwó what's the problem she is now my woman ìwọ ológbó ń jalè fọlọgbò. ìyàwó ẹ yóò lọ sódò. We've won your company yet another contract. Mm mo fẹ́ kí èmi àti ẹ máa gbé papọ̀. a gbé ní gbére pàdé lókun. lẹ́yẹ lẹ́yẹ lẹ́yẹ lẹ́yẹ lẹ́yẹ. máa rọra o máa wọlé ọkàrí ẹ kú ọjọ́ mẹ́ta àlàáfíà ni mo dúpẹ́ mo dúpẹ́ náà sì kú ọjọ́ mẹ́ta sálàáfíà mọ̀ bẹ́yìn náà. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. adúpẹ́ o adúpẹ́ ẹ̀yìn o pé orí mi. bẹ́ẹ̀ni. lórí ọ̀rọ̀ tìbí náà ló gbé mi wá o torí mi ti ń retí pé kẹ́ ẹ yọjú sí mi tàbí kẹ́ ẹ tiẹ̀ pè mí nígbà mo wá rí i pé n ọ̀rẹ́ yẹ n òrókò àtòkù àtẹ̀yẹ wá sọnù papọ̀ àá ló tètè gbé mi pé kí n yọjú sí i pé bó lọ o ń bò lẹ bọ́rọ̀ dé ẹ ti yanjú rẹ̀ ní tí mo ní kẹ́ ẹ ṣe. rárá àti ṣe. kí ló dé. mo ní kí n fìyà ẹ̀ lára balẹ̀ díẹ̀ ni. ọ̀dà àmọ́ ju gbogbo rẹ̀ lọ àwọn àgbábọ̀ wọ́n ní ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké omi gbóná náà sì kò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu gbóná gbòòrò là á jẹ ti ọpọlọ o bọ́ bá tutù tán yíyí ní yí ẹ tètè ṣe ní kán máa ń kóbó ẹ gbádùn a gbọ́dọ̀ pẹ́ lórí mikimi bẹ́ẹ̀yàn bá pẹ́ lórí mikimi ju èsìsì kesìsì a máa bá yàn bẹ́ẹ̀ ẹ yanjú rẹ bọ́ bá sì jẹ́ kẹ́ ẹ pè mí. ọ̀dà. ẹ má jẹ ọpẹ́ o. ọ̀dà. ọ̀dà kò dúró mórí iná. ẹ ṣé bàbá. kí wọ́n fún yìí. ẹ ṣeun. ọ̀dà o. mo dúpẹ́. ọ̀dà o ajẹ́lu bàbá tán ló ń bèrè mi gan. wọ́n ti lọ. Ah, lọ́ọ̀kẹ̀ kí náà wá ṣe. lórí ọ̀rọ̀ tibí ni wọ́n bá wà. ọ̀rọ̀ tibí. lérí òye ọmọ àṣàbí káàbọ̀ òkú rìn ṣé ò ṣe wàhálà kó tó dọ́dọ̀ mi ní ìbáyìí. ẹni máa joyè inú àpáta ni hmm. kò ní wẹnu àkè. òótọ́ ni òótọ́ ni bẹ́ẹ̀ ni òótọ́ ni <laughs> ọ̀káàbọ̀ òkú rè o. àmọ́ ẹ má bínú o hmm. kí lẹ ṣe morúkọ ìyá mi. <laughs> ìwọ ò ṣe fèyún lẹ́nà ṣé orí mi tó ń wò níwájú rẹ yìí èmi ni wọ́n ń pè ní agbẹ́ ẹ̀kúlẹ́mọ yodù tó wù ní ọ̀pọ̀ nǹfà. babaláwo tí forí aláṣejù sán pẹ̀lẹ́ hmm. mo kọ́ fá ó yé mi <laughs> ifá yé mi yanranyanran ah, ah. bóò ni wọ́n ti mọ ọ̀dọ̀ mi tá ń júwe ọ̀dọ̀ mi fún ọ. ṣé kí n má purọ́ àdẹ́dà àṣẹ̀dá lójú ọ̀dọ̀ yìí fún mi. kábíyèsí olódùmarè. òun ló tọ́ mi sọ́nà. àwo ah, ńlá lóde ọ̀run. Mm ó túmọ̀ sí pé orí tí ọba gbé ni ní gbalawo rẹ̀ kò ní ah, ọ̀rọ̀ ọmọ ló gbé ọdẹ ìbáyìí ọmọ ló ń wá ó lè dọ́lọ́mọ láyé o àmọ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo póró lọ́wọ́ àfún ọ láti dọ́lọ́mọ láyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ìṣọ́ gbà mí ah, gbọ́ ó ní pè mí ló purọ́. Ah, alápàǹdẹ̀dẹ̀ ni ọ́ o ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ tí ò fìdí kan mí tí ò fìdí kan kè àti wá bí alápàǹdẹ̀dẹ̀ abo ẹyẹ kan ṣoṣo póró ló gbọ́dọ̀ bá ṣe tí ó fi dọlọ́mọ láyé adẹ́rìn òye tọ́ọ̀bà lọ́mọ láyé yìí àti kọ́ ọ bá ta ni ìwọ bá ta ni ṣàṣepọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ àti bímọ rẹ ó dọwọ́ olódùmarè fúnra rẹ o àfi kó báwèrè ṣàṣepọ̀ nítorí rẹ̀ yàn nù. orí wèrè lórí mi yan. tọ́ọ̀bà bíi láyé yìí àfi kó ṣe tí mo wí yìí o àìjẹ́ bẹ́ẹ̀ àkọ́ ní dídá owó títẹ̀ ẹlẹ̀ ìkárẹ́ bọ níyíya ifádùn kọ́ ọ̀pẹ̀lẹ́dùn mọ̀. Ah, ah ẹ ń bọ̀ ni mo ti máa bẹ̀rẹ̀. ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ yóò dáa fún yín yóò dáa fún yín o níta yóò tọ́jú sí i lọ́hùn ní béèrè ẹ̀ lọ́wọ́ yín o yóò dáa fún yín ǹlẹ́ o ìyá mi ẹ ǹlẹ́ ẹ pẹ́ fún wa bàbá ẹ pẹ́ fún wa wa àṣẹ wa ẹ ti dàgbà ẹ dògbò. àṣẹ àṣẹ àṣẹ. agbára Ọlọ́run. àṣẹ àṣẹ àṣẹ. ẹ kú àdúró tí mi mm-hmm. kò tọ́jú mi. Eh, Olódùmarè ni ká dúpẹ́ fún. ìyàwó mi rè. Ah, ìyá mi ẹ̀lẹ́ o ó jèrè ọkọ yóò dáa fún ọ. mo rọ́wọ́ ìtọ́jú rẹ lára ọkọ rẹ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́. Fọlákẹ́ lorúkọ ẹ̀ hmm. ẹ̀ gbọ́ mi hmm. ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbàlagbà ẹ̀yin àkè iṣẹ́ òòṣà lódò. kí làbẹ̀làbẹ̀ ọmọ mọ̀. kí làbẹ̀làbẹ̀ ọmọ mọ̀. ó rí mi. ó ṣe bí o. ó rí mi. ẹ ṣeun ṣe rí mo ní kó wá síbi kó wá rí yín kí n tí mo sọ fún un kó lè ta lójú. Hmm. Hmm. Hmm. ìyẹn dé ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ mo kàn wí pé wọ́n ní ẹni tí ò ní ìyàwó hmm. ìṣòro ní kànú ẹ̀ kú. ìṣòro ní kànú rẹ̀ ò kú. bẹ́ẹ̀ ni. Hmm. ẹni tí ò gbóyún hmm. tí gbogbo ayé ń rí nígbà tó bá wá gbọ́mọ dání bo ni kó sọ pé òun ti ro òun ti rọmọ gbé wá hmm. kò sáàsẹ ẹni tí òṣà ẹ mọbi tóbìnrin ń bá bímọ kan tó ní kó kọ̀dé sí náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èèyàn ò lè mú èèmọ̀ wáyé ó lè ṣe ní léèmọ̀. ìyẹn ni mo ṣe ní ẹnu àgbà hmm. lóbi ń gbò hmm. ó yẹ ká ẹ lè tọ́ wa sọ́nà. olódùmarè ni ó tọ́ wa sọ́nà dẹ́ni òye ọ̀rọ̀ rẹ̀ yé mi dáadáa ó yé mi yékéyéké àmọ́ àwa mẹ́tẹ̀ẹ̀ta náà la jókòó yìí o sọ fún ìyàwó rẹ ọbẹ̀ mi ọkọ rẹ ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ fún ọ. bẹ́ẹ̀ni bàbá. o sì gbà. pátápátá. gbogbo ohun tó ń bá ń fẹ́ láyé rẹ bọ́ ọ bá ti ń béèrè báyìí ni olódùmarè ọmọ gbà bẹ́ẹ̀ fún ọ. àṣẹ o. obìnrin ni ó yọ dáa fún ọ. báwa mẹ́tẹ̀ẹ̀ta ṣe jókòó yìí àwọn àgbà pé ẹ̀ta ń táwó èjì ń tàwọn ọ̀gbẹ̀rì ẹ̀rin orí ẹ̀ ní tàwọn òfìdán àwa mẹ́tẹ̀ẹ̀ta ìláṣẹ la wò olódùmarè ló sì sì kẹrin wa bá a ti ń sọ̀rọ̀ yìí èmi ti bọ́ rí obìnrin tó dàpọ̀ pẹ̀lú ẹ̀ tá a bá ti wá ṣe bá a ti pa ṣe òun tó lódùmarè fàṣẹ sí tó yún lójú àwọn èèyàn lọ́dọ̀ yín bẹ̀rùn ìyàwó rẹ̀ náà wà nù oyún hmm. bí tiẹ̀ bá wà lóṣù kìíní hmm. tiẹ̀ náà wà lóṣù kìíní hmm. àbámọ̀dá tó wí nǹkan là á ṣe é ẹ wà wá ọgbọ́n tẹ́ dà bẹ́ẹ̀ ṣe máa tráfùlù tẹ́ ẹ máa ṣàlùdé lọ nígbà tí oyún ìyàwó rẹ̀ bá ti ń ṣe dìrọ̀dìrọ̀ ẹ lè pẹ́ ẹ fẹ́ tiẹ́ lọ kan ẹ wà wá sọ́dọ̀ mi ní ìbáyìí tóun bá ti wá ń forúnkún kúnlẹ̀ báyìí tó forúkún ọ̀tún kúnlẹ̀ tó fi tòsí ń dé tá gbóhùn ìyá tá gbóhùn ọmọ tó lódùmarè ṣe bá a ti ń fẹ́ ìyàwó rẹ̀ ọgbà ọmọ òun bímọ nù. láàárín àwa mẹ́tẹ̀ẹ̀ta ìyá tó lódùmarè á wà ṣe ni tó dóde tí ò gbọ́dọ̀ rọrùn mọ́. tí ò gbọ́dọ̀ rọrùn. bá a ti ṣe nù. ẹ ṣe ẹ ṣe bàbá. yóò dà fún yín. ẹ ṣe sà. ewé ní sinbi ọmọ ni ó sin yín. yóò dà fún yín ẹ ǹlẹ́ hello hello ademi ademi guess what o ti bímọ ah <laughs> ọkùnrin meji, ọkùnrin méjì ló bí now now now ni o nísinsìnyí Lo ṣẹ̀ṣẹ̀ bimbo. ok ok ò ń bọ̀ máa sọ. adémi kí la wá fẹ́ ṣe ń sìn ẹ̀rù ń bè mí o ìjírí ò gbọ́dọ̀ kú o adémi kí la fẹ́ ṣe nísìn. farabalẹ̀ farabalẹ̀ fọlákẹ́mi ah. ọ̀dọ̀ bàbá yẹn náà la máa padà sí ọ̀dọ̀ bàbá jáwé bẹ̀rù. Ah, kò burú how soon how soon. farabalẹ̀. really tọmọdé yín bá ṣe mọ̀ tán yóò pé mọ̀ ṣeun ṣé wọn ṣàlàyé fún wa àtìyá wọn pé ọmọ yìí ó kẹ́ ẹ̀ mọ̀ yẹ kí wọ́n jìnnà sí ìbáyìí pàápàá jùlọ tí wọ́n bá ti ń bàlágà kí ló bá dé. ẹ má bínú ṣe ń gbọ́ ẹ má bínú sí mo sọ fún yín àwọn ọmọ yẹn ò gbélé yìí ìgbà tó ń dé mo kàn fẹ́ kára wọn sí lé díẹ̀. àwọn ọlọ́kadà ti kó granite dé o. àwọn ọ̀kadà ń yẹ pẹ̀lú dábàá kí ló tẹ̀lé. Kai, káì káì káì káì. dẹ́ni òye. káì. kí ló dé. Ah! kíní kan sọ mi. dẹ́ni òye. Ah, dẹ́ni òye. dẹ́ni òye. kíní kan tó sọ mi. ọmọ ẹ̀ta lọ́ta o. ọmọ ẹ̀ta lọ́ta. ọmọ ẹ̀ta lọ́ta. dẹ́ni òye. ọ̀nà pẹ̀sẹ̀ ọ̀nà pẹ̀sẹ̀ ẹ̀nà pẹ̀sẹ̀ tẹ̀. ọ̀nà pẹ̀sẹ̀ dẹ́ni òye. kí ló dé tó ṣe bẹ́ẹ̀. kémi. kí ló dé tó ṣe pé sọ̀yàn. èpè kẹ. ẹni tó sì ṣe pé sọ̀hún àkàndá ọlọ́run ni o ẹni ìrìjú ọlọ́run ló ṣe pé fún un. o mọ̀jọ̀ bọ́ ta ta lẹ́ni ọ̀hún ni kò sọ fún mi báyìí báyìí báyìí. kò ní jáde. kí ló ń ṣẹlẹ̀. yóò tú ọ náà ní. adé mi kí ló dé are you okay. nǹkan kékeré ló ṣẹlẹ̀ àmọ́ yóò balẹ̀. adébí mm-hmm. what's going on. kékeré ni sẹ́. Eh, Baba. Mm. ah bàbá. Mm-hmm. mom What? That's, that's the guy. which guy. the one I had a fight with that's the guy. kí ni wí. the guy you fought with àní kí ni ń wí sẹ́. ó ní ọmọkùnrin tí òun àti ẹ̀jọ̀ jà nìyẹn. kí ló dùn wọn pọ̀. Kenny, are you sure? Yes. Huh? You sure that is the guy you fought with? Yeah, yes, Dad. That, that's the guy. I Ẹ̀rọ kí lẹ́yìn wí gan. Bàbá, ṣe rí n tẹ́ ẹ sọ fún mi lẹ́ẹ̀kan uh-huh. tẹ́ ẹ pé àkàndá lẹni yẹn o òun ni. òun ni kí ni o. ó bọ́mọ mi jà ó tún fi èébú ara bù mo wà bínú ṣépè. òun ló ṣépè sọ. ó ní. Hmm. iyùn mi màámi

ìyá àdùnní ẹ má jẹ́ kí á tì máa fi taratara gbá ọ̀rọ̀ àdùnní gbọ́. Ah, ah, ah, dáwọ́ ẹgbẹ̀rú mọ̀ sọ́ba hàn sọ orílẹ̀-èkẹ́ tó ń wé mọ̀ mọ́ tààrà ni tí èyí ṣe pé lọ́kábọ̀ sórí pupa mẹ́ta tí ń bẹ láàrin rẹ̀ kì í ṣe lẹ̀kẹ̀ lásán bàbá àdùnní máa ń sílẹ̀kẹ̀ tá à ń gbá ayé rẹ̀ ni ńgbà tí o sì fún àdùnní nílẹ̀kẹ̀ yìí ń lọ sírìn àjò ńjọ́ náà ni. ẹ ṣó ti bá mi sọ̀rọ̀. mo ti bá sọ̀rọ̀ mo ti bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. ṣé wọn pé ọ̀rọ̀ ń sìn ọwọ́ ẹ̀ ló wà èmi ò kì í gbélé tí mo bá ti fún wọn kí ní ilẹ̀kẹ̀ tí mo ń wù mo máa ń gbé lọ sí gbèríko lọ ta lọ sí gbogbo ẹ̀ àwọn pẹ̀lú ẹ̀dẹ́lẹ̀ wà ń lè èmi ò kàwé ṣùgbọ́n bíi tí agbára mi bá gbé ibi tó bá lè kàwé dé mo ti sọ fọlọ́n kó fún mi lókun àtagbára mi ìràn débẹ̀ ṣùgbọ́n ọba sọ̀rọ̀ kó mójútó wí ẹ̀ ogún tí mo ní ni mò ń fún bá ń sọ fún obìnrin pẹ̀lú ìyá àwọn náà mọ̀ bọ́ ti ń bára wọn sọ̀rọ̀ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ níbo ló wá wà báyìí. mo ránṣẹ́ ẹ̀wò náà ló ń bọ̀ yìí Adùnní wá bàbá ẹ̀ ń pè ẹ́. Báyọ̀ ni yóò dáa fún ọ orí ẹ gbọ́n kì í wọn náà jèrè ọmọ ìyá rẹ ti ló ń bá ọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ òótọ́ ọ̀rọ̀ ni o fẹ́ kó fi sí ọwọ́ òsì kan má fi jẹun sọ mọ̀ pé mi tó ń wò yìí burúkú ni mi hàn lọ́lé mi ṣùgbọ́n mo bẹ́lẹ́dàá mi sọ̀rọ̀ pé gbogbo ọmọ tó bá tara mi jáde gbogbo ibi tó bá lóun ọ kàwé dé n ó ṣàgbára mi hàn náà débẹ̀ mo wá fẹ́ kó o mójútó ẹ̀kọ́ rẹ̀ mọ́ kẹgbẹ́kẹgbẹ́ mọ́ ló ń bá wọn kan lọ sóde ibi tó o bá mọ̀ sọ gbọ́rọ̀ mi ọlọ́run dẹ̀ jẹ́ kí o jẹ ọmọ wọn náà ṣàṣeyọrí ṣùgbọ́n. ìyá mi ti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ mo lè ti ṣe àdéhùn fún wọn wípé màá fi ojú sí ẹ̀kọ́ mi màá ṣe ọmọ dáadáa màá dẹ̀ múnú yín dùn. ọmọ gbọ́rọ̀ sí wọn náà lẹ́yìn ẹ n wá fẹ́ fún ọ ní nǹkan kan. lélele. ah ilẹ̀kẹ̀ ni. ilẹ̀kẹ̀ sọmọ pé nǹkan tí mò ń ṣe jẹun ni. bẹ́ẹ̀ òní máa ń kún ọdún máa ń káàkiri gbogbo ìwà mọ́wọ́ wa mọ́wọ́ wa. ilẹ̀kẹ̀ yìí rẹ wà. tó wá rí ilẹ̀kẹ̀ tó wà lọ rẹ̀ wọ́n fi sí o wọ́n fi sí o wọ́n ń yáàyàn o má jẹ́ kó wọ́n ẹ nígbà kankan òun sùn ní o òun múra òun lọ́bì kan jẹ́ kó wọ́n wà lọ́wọ́ ẹ̀ ìṣọ́ ọlọ́run àtàbọ̀ ọlọ́run ni má jẹ́ ó yá o má fi báyà ṣeré o wọ́n jẹ́ ká sọ pé kó yá wọn fẹ́ lọ kíní sọ gbọ́ báyìí ọlọ́run wọ̀ yóò dá ọ sí i. Uh... <laughs> Eh, ìyá àdùnní. sá. ilé dọwọ́ ẹ̀ o mójútó lé o pàápàá jùlọ àdùnní ni bá mójútó o ìfọlọ́ǹbẹ o ẹ má nítorí pé bàbá àdùnní ti jáde lọ sí ẹ̀kan lé ẹ má lè rò pé mi ìfárá àdúgbò sọ yìí àwọn tó ń wòyìn ládùúgbò wọn ń sọ yìí o wọ́n sì ṣàlàyé fún mi mo bẹ́ẹ̀ tó rọ́lọ́hún tí yín mò ń bá kiri àtijẹ́ àti mò ń bá kiri o ẹ jẹ́ kí n dé kí n fọkàn mi sórí ọ̀rọ̀ kí n má gbọ́ burúkú pa o ọlọ́run sì ní jẹ́ gbọ́ burúkú páyé. ọ̀dà iná ẹ̀ má wàá pẹ́ ẹ rántí pé fìyàn lẹ́sìn lé ọlọ́run aṣọ yín lọ aṣọ yín bọ̀ àtàjèrè ọjà o. ó dàbọ̀. èmi pẹ́ èmi pẹ́ ẹ lẹ́ o. kò dẹ̀ má fojú wa sọ́nà o. kò búrò. wọn ò ní pẹ́ dé wọn ò ní pẹ́ dé káyọ̀ kọ̀ ọ̀dà ọ̀dà ọ̀rọ̀ tí ì pariwo dẹ́rì òye kọ́rọ̀ pẹ́sẹ̀ ẹ̀rọ fẹ̀rógùn gbóná kọ́rọ̀ dẹ́rì òye bẹ́lẹ̀ nǹkan bẹ́lẹ̀ pò ilẹ̀ tọ́wọ́ jẹ yìí bóòlù ti jẹ́. Ah, ah. bọ́dà a lọ lánàá yẹn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn àwọn ọmọbìnrin kan wà bẹ́ẹ̀ yẹn náà ìkan tiẹ̀ wà bẹ́ẹ̀ láàrin wọn tẹ́ pé mo mọ̀ pé tí n bá bá sọ̀rọ̀ díẹ̀ ó lè ó lè fara mórí adé. ẹ kú ìjọba. Ah, ah, ah, ìwọ ṣe wá rẹwà lọmọbìnrin báyìí kí lorúkọ ẹ. kí ló ṣe é omi tó jókòó yìí ni orí adé ń fọwọ́ pa ẹ́ lára òní kan fi ẹ́ sílẹ̀ ṣáàlẹ̀ yáṣá tálẹ̀ yẹ kó máa gbọ̀n gbùrùgbùrù kó lóun fẹ́ wọlé ọlá lọ. Ah. ẹ wo ẹjọ nítorí Ọlọ́run iṣẹ́ ni mo wá ṣe ń bè I don't have time for this place. Ah, kí ló ń ṣe ẹ mo fẹ́ fẹ́ ní ìṣó òfẹ́ fọmọ bá ní ah. mo fẹ́ kó fara yọ́lá. kí ni ẹ wo mi ò ní interest ẹ ṣe kù. kí n fọlá yí ẹ lára. wá o fẹ́ dolórin láàfin. àrọ̀mọdé yóò máa yá ta ni iṣẹ́ ta nílùú ilé yóò mọ̀ kúrẹ́ ló máa níṣẹ́ ló máa nílò ẹ wò ó ṣe rírọ̀ àwọn tó àwọn yìí àwọn tó jẹ́ wípé iṣẹ́ ti bá wọn lẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu ni ah. ìdílé wọn mọ̀ pé ibi tó bá dé lónìí ìṣẹ́ ló sọ di ẹ ká gbà pé ọmọdé ẹ tún máa wo dáadé ká máa wọ kankan bọ́mọ yẹn ṣe ń lọ ní lọ́rọ̀ ni o ah, ó dá lójú ó ń lọ ro ah, padà bọ̀ ń bì. jẹ́ ká mo máa ń tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ jẹ́ ká. orí adé eh? tí ò bá ti sórí adé mọ́ kò sí ọ̀kan lùmọ́nù. <laughs> orí adé ẹ̀rọ ẹ tẹ kẹ́hìnsì ọ̀yà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe máa kọ́kọ́ jókòó báyìí lọ náà kò sí ọkàn jókòó. ẹ pẹ̀lẹ́ nǹkan tí mo rò sí ni pé bóyá kẹ́hìnsì ọkọ relax bí báyìí náà lè sáré lọ síbi tí ọ̀rọ̀ máa ń ta sọ́ńtà yẹn ìgbà sáré lọ síbẹ̀ láti lọ kí ẹ pẹ̀lú dọ́kúmẹ́ǹtì ẹ̀. nǹkan tó kọ máa ṣe fẹ́mi. wọn bí bá ṣe ń lọ ẹ bá mi yà ní ìsàlẹ̀ ọ̀gá mi okay máa sọ fún sí lẹ́yìn yẹn kò ṣe anything. bóyá àwọn ọmọ tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀ mo possible kẹ́ ní ìdẹ̀yẹ̀kùn mo ti ẹ̀kọ́ máa fọwọ́ pa yín láyà ìlú náà <laughs> mo rò bẹ́ẹ̀ ni o. mo wà òkè. ah mo yà dé. mo fẹ́ mo kàn fẹ́ relax. ok ok no problem no problem so báyìí jẹ́. máa máa gbàgbé oúnjẹ yẹn. no máa sọ fún máa sọ fún wọn bí ṣe ń lọ sí orí adé mi o. ah. látọjọ́ tí mo ti mẹ̀mọ́ látọjọ́ tí mo ti mẹ̀mọ́ ṣẹ̀rọ ní gbèsè kó wá yálé mi yes come in. that what's up? fún ẹ pé a ṣe máa pàdé ah you're such a beautiful angel. ẹ wo ẹ wo sá owó owó owó. farabalẹ̀ tó bá jẹ́ orí adé. arábìnrin kí ló ṣẹlẹ̀ torí ọlọ́run mo fọlọ́run ọba bẹ̀ mo forí ìyá ẹ bẹ̀ mo fi ohun tó ń mì àti ohun tí ò mí ohun tó fi ń jóbìnrin láyé mo fi bẹ̀ ohun tó fi jóbìnrin gan mo fi bẹ̀ dákun torí ọlọ́run gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá tí bá sọ pé mi ò mọ̀ kankan irọ́ ni mo pa mo mọ ohun tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mo fẹ́ fi wo ohun tí ọlọ́run fi dá ẹ bí obìnrin sáyé pé fi bẹ̀ jọ foríjì wá má jẹ́ kẹ́nikẹ́ni bọ̀ mo forí adé náà bẹ̀ má jẹ́ kí ẹ̀dá la ẹ̀kún gbogbo ohun tó ṣe láàrin wa sí orí adé torí ọlọ́run jọ wo wo wo dúró dúró dúró gbogbo nǹkan kí nǹkan tó bá fẹ́ dárúkọ ẹ̀ mi sí mo ṣe tán láti ṣe everything fún ẹ anything tó bá fẹ́ sọ fún mi arábìnrin arábìnrin arábìnrin orí adé orí adé orí adé àmì ah, òkè ilé ìbáyìí e àmì ah, ah, ọmọbìnrin yìí dé ẹnu ẹ ẹnu ẹ lè má bò orí adé ẹnu ọmọdé lè má bò. bó ṣe jẹ́ nìyẹn sá. gbogbo agbára rẹ kíru eléyìí ọmọ wáyé hmm? your uh, appointment is to take care of such thing for me why. mo gbìyànjú gbogbo agbára mi sá eh, iṣẹ́ tí wọ́n rán mi náà ni mo sáré lọ deliver kódà bí wọ́n ní kí n dígò kí n fún wọn lábọ̀ ohun tí mo bá bọ̀ bẹ́ẹ̀ ni mo rí nǹkan tó ṣẹlẹ̀ nù yàrá yẹn olúwa o olúwa o ń bo lọmọ òun wá wà báyìí. bí ọmọ yẹn ṣe kúrò nínú yàrá ńjọ́ yẹn so èmi náà lè try gbogbo agbára mi pé láti ẹ̀ ti wà bóyá kí n tún bẹ̀ kí n tún pètù sí nínú dáadáa àmọ́ to my surprise nígbà tí mo máa dé inú compound yẹn hotel yẹn mi ò rí girl yẹn mọ́ mo wá pe àwọn staff tó kú pé kàn jọ pé ọmọ tó bá mi gbóúnjẹ lọ fórí adé òun ni mo máa ń wà lọ́ba láwọn náà ò rí bàtú lọ́ba máníjà máníjà ọmọọṣẹ́ yín báyìí báyìí báyìí báyìí ni mo máa ń mo fẹ́ rí òun náà sọ same thing fún mi. Ah, gbábírí gbábí gbábí gbábí o ọlọ́run sórí ntẹ̀mí ń rí ìwọ òrì ah, wo ọmọ yìí orí ọmọ tuntun gbà kó o orí ọmọ tuntun ó tó ìgbé tá a lè sọ ìkó mọ́ ṣùgbọ́n tí ó tẹ̀yìn ẹ̀ yọ la mọ̀ bí ọmọ bí méjì bá sì ń gbégi inú igbó àgbà ní ọmọ bí tí ó wò sí. bẹ́ẹ̀ni. gbogbo ọgbọ́n tó ọba lè bá mi dá tẹ́ fi rí ọmọ torí ọlọ́run ẹ jọ̀ọ́ mi. mo ti bọ́ sá mo ti bọ́ sá. ṣàánú mi. màá tún bọ́ sí sígboro sá láti wá káàkiri. adérìn òye nǹkan. àwọn wà nínú yàrá torí mo rí i pé ó fẹ́ tẹ̀wọ̀n díẹ̀ mo wá ní kàn fara sinmi sínú yàrá kí mi wá yọjú sí. ṣé kì í ṣàṣepọ̀ le rárá. à ah, irọ́ kò sí. ṣé títẹ̀ tó ní bí ẹ̀fọ́rí nǹkan nǹkan ni. irọ́. Ah, ẹ̀sánú mi ojú kan ẹ̀pà ojú èrè ẹ̀sánú mi ẹ̀jọ̀. ṣé o ṣàṣà burú kankan lẹ́yìn eléyìí tẹ̀ sọ fún mi. lẹ́yìn eléyìí kò sí. Да. Да. Yes, Ọlọ́run ó kọ̀ wá mọ́ sí. Dérìn òye. Gbogbo ní tiwọn. iye. àkókò dẹ̀ra àkókò nira gbogbo nǹkan tó bá wà láyé ló sì máa ń ní àpẹẹrẹ ǹjọ́ rántí ìlẹ̀kẹ̀ yìí. Ah, mi ò rántí o. ó rí lẹ́kẹ̀ rí. rárá bàbá mi ah, olúwa o olúwa o ọmọ tóbi lọ́ba o. tori ìlẹ̀kẹ̀ tó ń wò lọ́wọ́ mi ó ní ohun pàtàkì ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la rẹ̀ yìí kì í ṣe ìlẹ̀kẹ̀ lásán o tó ní ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la rẹ̀ kì í sì í ṣe kékeré sórí ọ bá mi bọ́ ìlẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ ọ kí eléyìí bóyá o wà ní tọ́lẹ́ẹ̀tì o bóyá o wà nígbà o bóyá o wà láwo kò gbọ́dọ̀ fìgbà kankan kúrò lọ́wọ́ rẹ kí ni mo sọ. ẹni kò kò gbọ́dọ̀ fìgbà kankan kúrò lọ́wọ́. o gbọ́dọ̀ fi ìgbà kankan bọ́ ilẹ̀kẹ̀ sílẹ̀ tí ọjọ́ bá wá pòfìrí tọ́jọ́ pòfìrí tó bá tiẹ̀ wá rẹ́ nìkan tó lòun mọ̀ nípa ìlẹ̀kẹ̀ yìí farabalẹ̀ láti gbọ́ ohun tó fẹ́ sọ fún ọ o farabalẹ̀ láti gbọ́ bámi ẹ ṣe sùúrù pẹpẹlẹ. farabalẹ̀ láti gbọ́ so wá rí ìgbàkúgbà tàbí àsìkò kásìkò tó o bá rí ẹ̀dá alàyè kan tó lóun mọ̀ ń pa ìlẹ̀kẹ̀ lísìn sí ẹni náà dáadáa torí láti ibi àṣìṣe rẹ ni ìlẹ̀kẹ̀ ti wáyé lọ́jọ́ tó ti pẹ́. kan fún yín lómi. wọn á bọ ìlẹ̀kẹ̀ yìí lójú mi báyìí báyìí tó wà lọ́wọ́ rẹ̀ bọ́bọ́bọ́bọ́bọ́bọ́bọ́. fi lè sọ́wọ́ fi sọ́wọ́ fi sọ́wọ́ fi sọ́wọ́. ẹ̀ wà dábàá hmm. ṣe é rí àṣeméṣe dò náà. ó doyún o oyún náà ni àdùnní wa ń rọbí tí ń rọbí láti bímọ lọ́wọ́ tí alágànná fi wọlé wá bá a àbí síwìn láti ẹ̀kọ́ pè a sì bẹ̀rẹ̀ sí tọ́jú rẹ̀ aṣáájú rẹ̀ bọ́bá wa fẹ́ wá o yọba tún fẹ́ lọ ní àbá fẹ́ wá o lọ́rọ̀ kan sá àbíkú rẹ̀ bó ṣe sológun wa dèké nù. ṣé ẹ wá rí ọmọ tó foyún bí ń jọ ọmọ ń wà láyé o ó bí ládìyẹ ọmọ ń rí dáàbí láàrin. ha ha ha. dẹ́rìn òye. yeah tí mo bá gbọ́ lágbọ̀yé ah. ló bí aláwẹ̀ yìí. ni ó ṣe àṣemáṣe pẹ̀lú ah. àgbọ̀n rẹ̀ tádùn ní èdè alágànnà. Ah, olódùmarè ooo kábíyèsí rẹ ooo olódùmarè ooo ìyá àdùnní oh. ọ̀rọ̀ èyí ìta ń sọ yìí kètàn sórí bá a ti ń sọ yìí ọ̀rọ̀ kù lẹ́yìn o. sáwò. sọ̀rọ̀ tí ń jò ní yóò béèrè lọ́wọ́ èmi pé àdùnnìyún ah. ta ló lóyún inú àdùnnì. tó wí pé bóyá kan lára àwọn tí ọjọ́ ń wò wọ́n pọ̀. àbí bóyá àwọn ìgbà tí àdùnnì máa ń rìn kú ọ̀nà kàtà mi bóyá gbà náà ló lọ róyún e mo fún ọ ni o. ṣé ò rárábìnrin yìí àdídẹ́rìn òye ni mo fi oyún àdùnnì ń bò láṣìírí dérí òye lọ fádùnmí lóyún o. ṣé wípé ọmọ ọmọ mi náà ni ètàwọn ọ̀rẹ́ rẹ̀ lọ yìí. àwọn ọ̀rẹ́ ò lọ ìbò ní ń fọ ìbò ní ń fọ ó kù kan báyìí náà ó tún kù kan mm, àdùnní ló ní gbogbo wọn. olódùmarè ò ṣe é bí lẹ́jọ́ o alápàǹdẹ̀dẹ̀ alápàǹdẹ̀dẹ̀ tó kọ́lé agbede méjì ayé òun ọ̀run wọn ò fìdí kan mí bẹ́ẹ̀ wọn ò fìdí kan kè ẹ gbọ́ bí fa ti wí ni ó ní ẹ̀là ẹ̀là gbórí igi mọ́gbẹ́lẹ̀ rúwé adíáfúntẹ̀là roko tí ó torí obìnrin kan wọ̀gbẹ́ ǹjẹ́ tẹ̀là roko kó o fura o tẹ̀là roko kó o fura bẹ́yẹ bá ṣe méjì lórí igi wọn fẹnu túlẹ̀ ara wọn tẹ̀là roko kó o fura. Ah, mm, ìyá mi ṣé o rí gbogbo aré tí wàá tọkọ rẹ̀ ń sá kí láti jọ yìí tẹ́ ẹ lọ rí dókítà tẹ́ ẹ lọ sọ́sibítù nǹkan ò ṣe ẹ́ lóòótọ́ bí wọ́n ti sọ fún ọ nǹkan ò ṣe ọ́ àmọ́ ọkọ rẹ̀ yìí kádàrà tó kọ àyànmọ́ rẹ̀ látòde ọ̀run ni pé obìnrin kan so pọ́rọ́ ló lè ṣàbíamọ fún alápàǹdẹ̀dẹ̀ ni. ẹ ṣe mo dúpẹ́ o. àṣesílẹ̀ làbọ̀ wá bá àṣesílẹ̀ làbọ̀ wá bá àṣesílẹ̀ làbọ̀ wá bá. ńlẹ̀ sanwó ọ̀kadà pé yẹn. kí ló wí. ìgbà tẹ pé iṣẹ́ ti mìnà tẹ́lẹ̀ kó ṣì kó ṣì dànù. ẹ̀yin wo ewo ni ẹ náà eh? ẹ̀yin wo ewo ni ẹ náà. níbo ìlú rẹ̀ ti wọlé o. àbẹ́ ṣe é eh? kò ní dá fáwọn tó ní. ó dà ṣe fẹ́ gbọ́ èmi ti lóyún fún ẹ. nínú kí pa ẹ́ nínú kó pa mí a máa jọ pa yín ni bẹ́ẹ̀ sí yín o máa fún yín sáìsì yín o máa fún yín máa fún yín máa fún yín. ṣùgbọ́n wẹ̀rẹ̀. lórí oyún inú mi kò ní jẹ́ kó dà fún ọ. kí ni agbá mi tí mo fi ṣe tí kan fi ga ò ní jẹ́ kó yẹ kò ní jẹ́ kó dà fún. ṣé wàá rí tí òbí kan bá ti wà absent nínú ayé ọmọ tó wá fi ẹrù yẹn lẹ̀ sórí òbí kan ṣoṣo tó kù ẹrù yẹn máa ó possible kó wọ̀ lọ́rùn. gbogbo ẹyọkùnrin ayé máa ta ni láyé ta wá ayé máa ta lórí burúkú ni gbogbo yìí ẹwà ìtàwọn máa tá ẹwà ayé obìnrin ni àwọn máa lára bẹ́ẹ̀ ayé. wait ṣé pẹ̀lú gbogbo education ta fún ẹ àti good life tó ní is this what you want to end up with. ẹ wò mọ́ òun this guy is a jig guy he's a fraudster star rí wọn. You're welcome to the Pencash family. So how is your poor husband? Mom, you know I love to go for what I want. I love him and I want to spend the rest of my life with him. Emma binuma. Kima ṣègbéyàwó tán ṣe ló gbìyànjú pé lè wà tójú bọ lérò kí n ṣe This is Africa. That is your mother in law. Kí ni business mi àtàwọn ẹbí ẹ? Kí ni business wa àtàwọn ẹbí mi? Yes. Ṣé o bí àwọn kí ni burúkú tó pè lọ́rẹ̀ yẹn? Ọ̀wọ́ ẹranko tó pè tó nípa ọ̀rẹ́ ni wọ́n lé wọn kúrò nínú ilé mi. Tó bá jẹ́ mi ní ẹ̀, gbogbo nǹkan tó bá fẹ́ ni màmá ṣe fún. For your own good. Sọmiwa. Ìyàwó, ẹ̀gbọ́n mi ń kọ́. Ẹ̀gbọ́n ẹ̀ ó sọ fún mi pé òun bọ̀ lọ́dọ̀ yín látànà o òun bá èṣù bọ̀ òun bá wèrè bọ̀ òun bá orí burúkú bọ̀ mo máa pẹ́